ní lérèdè bismillah alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wàtàlá kí ni orúkọ yín àfà Thank you. Èkó ni mo gbé. Ní ti fún ní báyìí, ó sọ pé wọ́n ti fẹ́ sọ, ó jẹ́ wọn sá, ẹ̀ ń bẹ̀. Ìjọ olóhùn kí ni orúkọ lórí ìjọ yìí? Muhammad Bello Abubakar máa sábà ìgbà. Kí ni kókó nǹkan tí ẹ lè sọ nípa ìjọ yìí tàbí olórí ìjọ yìí? Tàbí kí ni kókó nǹkan tí ẹ lè sọ nípa tí ẹ̀sìn lérò pé bóyá ìjọ yín ó tún ó tún fi yàtọ̀ sí ìjọ míì láàrin àwọn ìjọ mùsùlùmí. alhamdulillah ìjọ wa ò yàtọ̀ sí ìjọ mùsùlùmí mùsùlùmí náà ni wá mùsùlùmí ò dẹ̀fẹ́rẹ́ bí èèyàn kan náà ni ó máa wà ní pé ìgbàgbọ́ tèmi fi rò wípé ó yàtọ̀ tí àwọn ìjọ míì kan dá sílẹ̀ ó ní pé ìgbàgbọ́ nínú ọlọ́run ìgbàlọ́wọ́ Muhammad sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ yẹn gan ìgbàgbọ́ wọ́n máa sọ pé ìgbàgbọ́ yẹn ní ìgbàgbọ́ sínú ọlọ́run ọba àti ànábì wa Muhammad sallallahu bẹ́ẹ̀ náà làwọn kan náà ṣe ní ìgbàgbọ́ A a lè fi omi tó rú ká fi wé ìtọ̀ nínú ìgbàgbọ́ tàbá ní ìgbàgbọ́ gbogbo wa la ní ìgbàgbọ́ àmọ́ báwo ni ìgbàgbọ́ ti tẹ̀ wa ní táwa gbé dání nìyẹn. ìyàwó mélòó ni ìjọ yín ní. Ah, alhamdulilah ẹ rí nípa ìyàwó fífẹ́ tí bàbá wa ní presently now presently that mo ṣe sọ fún yín at least hundred wives kò dẹ̀ tí ìdúró síbẹ̀ wọ́n tún tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀ ìfẹ́ ìyàwó ọgọ́rùn-ún sílẹ̀ kó pẹ̀lẹ́ kan sí. Muhammadu Bello Abubakar máa sára dídà. ọmọ bídà ni wọ́n. ọmọ ìlú bídà. ó ti fẹ́ ìyàwó ọgọ́rùn-ún báyìí. pẹ̀lú ògùn ọ̀nà tí gbogbo wọn dẹ̀ wà ní orí òrùlé kan. òrùlé kan tí ò pé méjì láì sí já láì síta. ilé yẹn tóbi gan. pẹ̀lú òkúta ọlọ́run kan ìyàwó ọgọ́rùn-ún nínú ilé kan wọn sì dúró wọn sì sì dúró lọ náà ni wọ́n dẹ̀ bímọ tó wọ wọ́n one hundred and seventy plus àṣèyí tí wọ́n sì máa bí tí ó ti wà káyé tó ti wà ní oyún èyí tó ti lọ wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run ba yàtọ̀ àmọ́ èyí tó wà tó wà hmm, lórí iye tó yà náà one hundred and seventy something. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìjọ wọn ṣé ẹ̀yin náà fẹ́ fẹ́yàwó tí ó pọ̀ báwo hmm. náà. ìbéèrè yẹn àbí ẹjẹ́ parí ẹ̀ àbí ìyàwó tí ń ní ẹnu àlàfẹ́ gbọ́dọ̀ pẹ̀lú tí bá sọ wípé ó ní ẹnu àlà tí bá dẹ̀ sọ pé kò ní ẹnu àlà mo rí sọ àmọ́ ibi tí ọlọ́run bá yọ̀ǹda fún ẹ ni kò fẹ́ nítorí pé wọ́n jẹ́ kó yé wa wípé iṣẹ́ ọlọ́run ọba ó ní ìyàwó fífẹ́ ní fi sẹ́bílì láì láì wà rọ̀ sólè tó bá ṣe déédé pẹ̀lú wọn ó lè fẹ́ tọ́lọ̀ bá ní kò fẹ́ dé. ó túmọ̀ sí pé tí ìyẹn bá ti ṣe déédé pẹ̀lú obìnrin kọ́ máa fẹ́ wọn sùn. máa fẹ́ wọn lọ àmọ́ ìṣedéédé náà o ọwọ́ ọlọ́run ló wà o ọlọ́run ló ń fún ẹ̀dá ní ìṣedéédé tó ń gbìyànjú títa rẹ̀ kọ́ máa fẹ́ kó fẹ́ kò ní pé nẹ́yìn ni kó fẹ́ máa kò ní ìyùnú èyẹ jẹ́ ọ̀kan nínú ìròyìn tí ń bẹ nínú jẹ̀mọ́ ẹ̀yìn jẹmọ́ ọ̀rọ̀ nípa oògùn lílò kí ni ìhà tí jẹmọ́ ẹ̀yìn kọ sí i. Ah, alhamdulillah eh, gbogbo wa náà la mọ̀ pé oògùn lílò ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ ẹ̀dá tá a fi jẹ́ ká mọ èyí tó ń jẹ́ ọlọ́run ní ọlọ́run ọba. ṣé bá rí láyé ìgbà kan àwọn bàbá wa wọn ò kí ń lo nǹkan kan síbẹ̀ yẹ pé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ni wọ́n fi ń gbé ìgbésí ayé tẹbá wá wò wípé wípé ah, àá ah, tó ó ti wá jẹ́ wípé ìjọyún èlú ogun nínú ìgbàgbọ́ ọlọ́run ni kò sí nǹkan kan míì tí o bá ti ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba tó dẹ̀ mọ̀ pé ànádùwà Muhammad sallallahu alaihi wasallam àtọ̀dọ̀ rẹ̀ ló ti wá òun ló lè ṣe gbogbo nǹkan láì fi nǹkan kan kún láì mú nǹkan míì mọ́ ọlọ́run ọba Ọlọ́dẹ̀ ìjáde. Ọlọ́dẹ̀ ìjáde.

àti sí anábìwà Muhammad sallallahu alaihi wasallam nítorí pé kí ni ẹni tó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run yóò mú nǹkan kan mọ́ ìgbàgbọ́ ẹ̀ gbogbo ibi tó bá ń lọ déédéé níwájú ọlọ́run bá torí náà ni ọlọ́run tó fi gbé irú ìjọ náà kalẹ̀ wọ́n ṣe ìjọ tó yẹ pé nìkan ò lè lọ ní pé bóyá mo fẹ́ béèrè nǹkan nǹkan rú mi lójú kò sí géètì ńbẹ̀ ìta gbangba náà ni tíyàn bá wá rò pé irú ìgbàgbọ́ wa nì ó rúyàn lójú nìyẹn kíyàn ṣèbéèrè sí. ní ṣókí ẹ̀sìn máa ń sọ̀rọ̀ òògùn tí wọ́n fẹ́ sọ ìfẹ́ sọ pé kò sẹ́kọ̀ọ́ kò sóògùn lẹ́ máa ń sọ sí i ni àbẹ́ sọ pé àwa ìlú òògùn wọ́n bá nífẹ̀ẹ́ sí máa sọ fáwọn èèyàn. dídọ́dọ́ kókò tẹ̀lé máa polówó pé èmi olóògùn èmi olóògùn àhà inú ìṣesí nínú ìṣesí ni wàá ti mọ̀ pé àwọn eléyìí wọ́n ń lo nǹkan báyìí. àìgbé àìlọsọ títù débi pé bóyá ó ṣe wá táwà níbi ọ̀sítù ya tí bá fi lára bímọ inú ọjọ́bá inú yàrá tó bá tún wá ṣe kókó náà brọ́dà mi nì ìyàwó tí mo fẹ́ ìyàwó méjì mo ní mo jíjọ ọmọ kékeré náà inú yàrá ni àwọn ìyàwó mi ń bímọ sí. òsítẹ̀ bẹ̀rẹ̀ lórí alhamdulilayi mo bọ́lọ̀ bá ṣe ní kí n ní kọ́lọ̀ ń fi rọ̀ mí lọ́rùn sí. bó ṣe bí ogún bó ṣe bí ọgbọ̀n. bọ́lọ̀ bá yọ̀ǹda bẹ́ẹ̀ tí ọlọ́run bá yọ̀ǹda. àmọ́ wà nínú èròǹgbà. ó wà nínú èròǹgbà pé tọ́lọ́run bá yọ̀ǹda o. bàbá máa fẹ́ lọ. a máa fẹ́ lọ. torí lára iṣẹ́ ọlọ́run ọba náà ló jẹ́. lára iṣẹ́ ọlọ́run ni. Hmm. yóò máa fi ọkùnrin ṣe bí sẹ̀bìrì láì. kí ló ń jẹ́ bí sẹ̀bìrì láì? ẹ ó wà náà tí ó jẹ ọlẹ́ kò ṣe sí ìṣẹ̀bílẹ̀ kò ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba òun ṣe pé kò wá fẹ́yàwó tán kò wá torí pé ó fẹ́ máa fi ṣe ẹrú wọn ló fi fẹ́ ìyàwó àbí kò lọ́ máa fìyà jẹ lọ́nà àìtọ́ wọn ló fi fẹ́ ìyàwó àwọn ṣe yẹn. Eh, pẹ̀lú nǹkan tí arákùnrin sọ orúkọ rẹ̀ ní abdulhafiz Ah, ó sì ní jama àwọn ummatu muhammadin ẹ sì jẹ́ lórí ìjọ wọn náà ni ó ní ó ti lọ́wọ́lọ́wọ́ báyìí ìyàwó ẹ̀ ti pé ọgọ́rùn-ún kò sì sí ìdáwọ́ dúró tó túmọ̀ sí pé nǹkan méjì muhammad ìkíní ni pé ìfẹ́yàwó tiwọn ọmọ ń kọjá mẹ́rin kò sì ní ẹnu àlà èkejì wọn kì í lo oògùn tí àìlògùn yẹn tó kó gbogbo ìran oògùn sínú tó fi mọ́ oògùn òyìnbó kódà tó fi mọ́ ìtàsíbítù. Nà tó bàbá wa rí báyìí tá a bá ti rí ẹnikẹ́ni nínú mùsùlùmí a máa ń fẹ́ kí a jọ ká fọ̀rọ̀ wá lẹ́nu wò ká sì fọ̀rọ̀ gbérọ̀ tó ń sì bá kílẹ̀mù kò nímọ̀ ká ní kó gbémọ̀ ẹ̀ jáde fún wa tó bá sì gbà pé òun ò nímọ̀ pé akẹ́kọ̀ọ́ ẹ̀sìn lòun àjẹsí pé a ní kó farabalẹ̀ kó gbọ́ àlàyé tá a fẹ́ ṣe tábà wá sàlàyé yẹn tán àápò láǹfààní pé irú ìjókòó báyìí á kà sílẹ̀ yóò lè fi tó ẹlòmíì létí yóò tún lè tún àwọn ọ̀rọ̀ tá a sọ yìí gbọ́lọ́dún ara rẹ̀ torí pé ọmọnìyàn kì í sábà rọrùn kí wọ́n bọ́ ọmọnìyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà kó sì gbà náà lẹ́ẹ̀kan náà láti pé yàn án ṣé ṣé yàn ó ṣé dání yàn ó pa ni àbí kí ló fẹ́ ṣe ọlọ́wọ́n ọba lọ́ba tí máa darí ọkàn ẹ̀dá àti pé ta bá wò sí ọmọnìyàn ọmọnìyàn ó ti wà níbì kẹtẹ́lẹ̀ yóò ti bá bẹ̀rẹ̀ ìṣesí wọn ti falá mu yóò ti gbà tító pẹ̀lú ìlànà wọn kókà tó wá dé àyè míì lójijì kọ́rọ̀ tó wá di pé à ibi tó wáyé ọ̀dá ó á gẹ́gẹ́ bí ọmọnìyàn a máa take it ní sometimes láti ro ọ̀rọ̀ yẹn wò ní ètí làwọn ètí tètè retí pé ẹ̀yìn abọ́ sọ̀rọ̀ ní ìsìn kò sì gbọ́ ní ìsìn náà no ṣùgbọ́n a sọ fún sí pé ọ̀rọ̀ tá a sọ yìí o afẹ́kọ̀ yiri ẹ̀ wò lẹ́yìn ìjókòó yìí tún yiri ẹ̀ wò dáadáa o torí òní kọ́ torí ọ̀la àdìkìyà mẹ́rin wàyí o tó bá gásí pé àbámọ̀ nǹkan kan míì mà tí ìjọ tẹ́ ń pè ní ìjọ fún máa nẹ́bí tí olórí wọn sì ti fẹ́yàwó ọgọ́rùn-ún yìí tí ó sì ti ìdáwọ́ yìí táàbà mọ nǹkan míì mọ tí mo sì mọ̀ pé àwọn nǹkan míì tún wà kò lè mọ ní méjì tí ó jẹ́ pé ni wọ́n mọ̀ wọ́n mọ táwọ́táyé mọ̀ wọ́n mọ ìṣe náà ọ̀wọ́ méjì náà ó ti lé sí ó ti lé sí ní ǹjẹ́ a ṣe tán láti da tọwọ́ wa lẹ̀ fún Islam kí má bàa fèsì bì kan mo fẹ́ sọ abala méjì táwọn sọ lọ́dọ̀ tiwọn yìí abala méjì irú rẹ̀ lọ́dọ̀ tiwa mo fẹ́ sọ kí tó bá sọ kí ni Islam sọ lórí ọ̀rọ̀ méjèèjì ní ti abala tìyàwó yálẹ̀ èmi ni o àtẹnikẹ́ni tí ń wá sí ìgbà láti wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní o àwọn ò láǹfààní láti fẹ́ kọjá mẹ́rin irú agbára yòówù kọ́lọ́run ó fún wa irú déédé yòówù kọ́lọ́run rí ó fún wa kódà kọ́lọ́run fún wa ní déédé tó tí a lè fi fẹ́ gbogbo obìnrin ní ayé yìí àwárí ní èèwọ̀ àti ìtajọ ẹnu àlà láti fẹ́ tayọ mẹ́rin ohun tó lè mú wa kí wọ́n kà ní méní méjì mẹ́ta tí ó fi lè tayọ mẹ́rin lọ́rọ̀ ọkùnrin kan òun ni nípa ti àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ bí ìkọ̀sílẹ̀ bí kí obìnrin ó kú obìnrin tá a fẹ́ tá a kọ̀ sílẹ̀ a ní ìta ní àsìkò tá a fẹ́ ka òǹkà ìyàwó tí ń nínú ẹ̀ nìkan obìnrin tá a fẹ́ tó ṣáájú a ní ìta òǹkà ìyàwó tí ń bẹ nínú ilé ẹnìkan ní àsìkò tá bá tèkì population iye ìyàwó tí ń bẹ nínú ilé mùsùlùmí kan. ẹ tí mo lè gbé e. ẹ kí n sì láti. ká má máa nítorí kò sí nǹkan tí mo fẹ́ máa fi kọ́ àwọn. lórí ìdí ìfọ èsì mèmí ń sọ sáǹdì tiwa lórí ìyàwó wípé iye ìyàwó táwa ń fẹ́ tó ti yé ìwà tí ìmẹ́rì wa kó ti sọ now kókó ni pé àwa ní àyín tiwa o ìyàwó tiwa kì í kọjá mẹ́rin ẹ má ka ìyàwó ẹnikẹ́ni nínú ilé rẹ̀ pé ìyàwó ẹ ti mélòó nínú ilé rẹ̀ báyìí o kò gbọ́dọ̀ kọjá mẹ́rin wọn ò ní ká ètò ti kọ́ lẹ̀ mọ́ wọn ò ní ka ìyàwó tó ti kú wọn ò ní ka mọ́ ìyàwó ẹ nígbà tá a máa fẹ́ ka ìyàwó at that particular time a sì rí ẹni tó bá fẹ́ kọjá mẹ́rin gẹ́gẹ́ bí ìtayọ ẹnu àlà ìyàwó nù ní títí oògùn nílò àwa a máa lo oògùn sí àìsàn lélẹ́yìí tí kò kọdí àgbẹ̀kẹ̀lé wa nínú ọlọ́run ìyẹn ni pé àwọn ọ̀ka oògùn kún ohun tó lè dá ẹsẹ̀ ṣe àálù gẹ́gẹ́ bá ṣe ń lo nǹkan míì àmọ́ mọ̀ pé ọlọ́run fagan lọ́ba tí ń ṣiṣẹ́ wọn bí àpẹẹrẹ ní ìsìn à ń jẹun kì í tó ń jẹ gẹ́gẹ́ ló ń yó wa kìí oúnjẹ tá à ń jẹ sínú kìí sùn gangan ló ń yó wa ọlọ́wọ́n ọba ló jẹ́ kí yìnyín yó àmọ́ ọlọ́wọ́n ọba tó ń jẹ́ àròzák tó sì sọ pé àlẹ́bí àti àmàwù mi ń ju ẹ́yìn òun lọ́ba tí ń bọ́ àwọn èèyàn lásìkò ibi kò ní ká má jẹun àfi ń jẹun ọlọ́run tó ń pèrè ní olùwòsàn ẹ̀dá oníkámọ́ lóògùn láti ń lóògùn àmọ́ òògùn tá a lò ní tiwa èròjà rẹ̀ ní jẹ́ haram torí pé tó bá ti jẹ́ haramu èèwọ̀ ni ọpẹ lóògùn ni o ọpẹ ní nǹkan míì ni o èèwọ̀ ni fún mùsùlùmí bákan náà sì ni pé ní tá lóògùn sí àfáà ní ìdìbáìrò ìbánibáìrò kan bá fún wọn ní tá lóògùn sí nǹkan náà ọ máa jẹ́ máa jẹ́ àìsàn àwọn èyí lóògùn sí ajé ń sèyàn àbáwọ̀ àṣe àbáwọ̀ ìtajà mọ́sí nìyẹn nìyẹn àbẹ́rẹ́ èyàn fẹsẹ̀ pa pápẹ̀rẹ àwa iodine ọ̀gùn iodine ìgbàgbọ́ wọn ní ká iodine si ìgbò ìgbàgbọ́ wa kò ní ká fi ká mọ̀ lẹ báńdẹ́ẹ̀jì mọ́ ọwọ́ yẹn fọwọ́ rọ́ sọ pé sí o ọba o ọwọ́ ẹ̀ tó sílẹ̀ dáhùn ní o <laughs> tó bá jẹ mọ́ bandage àti rúlà tí wọ́n sì fi oògùn lílọ̀ sí ojú rẹ̀ bíi plátà a lè